we're gonna give thanks to God. Awesome. Ready? Okay, let's do it. You're gonna right. do it in Yoruba, though. Yeah. Wait, in Yoruba? uh, <laughs> ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run adúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ ẹ ti fún wa adúpẹ́ fún owó tẹ́ ẹ fún wa látọwọ́ investor fún Webic adúpẹ́ <laughs> fún gbogbo àgbáyé adúpẹ́ fún ọmọ wa àti gbogbo um, family wa adúpẹ́ <laughs> fún fún. spoon. Abisala, you go. Your turn. Ní <laughs> Jésù. Àmín. Ní orúkọ Olúwa Olúwa ẹ ṣeun fún gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ọmọ wa, a dúpẹ́ fún àwọn òbí wa, a dúpẹ́ fún iṣẹ́ tẹ́ fún wa láti ṣe. Gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ti fún wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Kẹ́ gba gbogbo ògo lọ́wọ́ wa. <laughs> this is harder than it looks. It's so big. God, we grateful. That's all yeah, we're, we're grateful. what are you guys thankful for?